ní tààràtàrà báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọlájídé Bello lórí ètò alfik fìdín. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين آمين à ń kẹ́yìn olùgbọ́wọ́ wọn ìgbà ìjọ kojúmọ́ abárúkàjúmọ́ aláàjẹ́ ká ṣe ó pẹ́ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlefíkè òfin díìnì ọ̀làdùnní bèlò ló kọ̀ mí mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí Allah kó jẹ́ ká rí yín pẹ́ lórí dáadáa látàrí ẹ̀sìn Islam insha Allah ìbéèrè tí wọn kọ́ máa fi ṣíde ọ náà lèyí tó wá láti ọ̀dọ̀ oníbèrè wọn ní. Ni tí èèyàn bá jẹ́ oníṣọ́ọ̀bù tajà tó ń ta ọjà tó wá gba àwọn òṣìṣẹ́ níwọ̀nba síbẹ̀ tó sì tún gba alákòóso tá a mọ̀ sí máníjà síbẹ̀ ṣùgbọ́n tí ọjà wa ń dé wọ́n ní ṣé àwọn lẹ́tọ̀ọ́ láti káwọ́rọ́ nídìí sísan owó oṣù àwọn òṣìṣẹ́ náà àti máníjà ọ̀hún àbí ó yẹ káwọn máa san owó fún wọn náà ní tó ń ti bí ọjà ṣe ń dùn tó ń kálukú wọn sì ń sọ pé àwọn mọ̀ sí bí ọjà ṣe ń dé eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ pààrọ̀ orúkọ tí bàbá rẹ̀ bá sọ ọ́ kọ́ wa máa jẹ́ orúkọ míì tó wù nínú ẹ̀sìn Islam tó sì jẹ́ pé orúkọ tí bàbá sọ kò ì jẹ́ pé bóyá kò da ọ́ da ṣùgbọ́n kan wù tó wù kó tó jẹ́ pé ó tún wá ìmí tó jẹ́ pé ó wù fi ọkàn títí ẹ̀ ẹ̀jẹ̀ ń darú bà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tó nílé ìtajà tó gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ àtẹni tí wọ́n máa mójútó wọn tó wá jẹ́ pé àdínkù ń bá iye ọjà tí wọ́n ní láì jẹ́ pé a mọ bí ọjà ti ṣe ń dínkù wọ́n ní sáwọn lè ti torí eléyìí má sanwó oṣù fáwọn òṣìṣẹ́ mọ́ rárá kì í ṣàìsanwó oṣù lọ́kàn a ní láti wádìí fínífíní. nítorí pé islam kò kọ́ wa ká gọ̀ kò sì fààyè sílẹ̀ ká gba ìrẹ́jẹ tí ò nítumọ̀ nítorí pé à ń jẹ́wọ́ olówó lọ́nà haram ni ọlọ́ni kolo ta'kulu amwalakum bainakum bil batil ẹ gbọ́dọ̀ máa jẹ dúkìá yín láàrin ara yín lọ́nà àbàjẹ́ ẹ ṣèwádìí ẹni tí yóò sì jẹ́ ẹni tó ṣèwádìí kò ní jọ́kan nínú àwọn àwọn ẹni tá a lè fọkàn tán tí ò ní gbàbọ̀dè àwọn lẹ́pẹ̀ kún ṣèwádìí wọ́n yẹ oníkálukú wò wọ́n yẹ di kálukú wò àtọ̀gá àtọmọṣẹ́ nínú àwọn tẹ́ gbà síṣẹ́ ọ̀ hmm. káfí mọ ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ tòǹgbà tá a bá wà mọ ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ ẹni tó bá jẹ́ ejò tó lọ́wọ́ nù kó forí ara rẹ̀ kó fi ru ẹrù ọ̀ràn tó dá iye tá a bá ti mọ̀ pó ti jí kó nínú ilé nǹkan san padà ó sì ṣeéṣe kó jẹ́ pé ìgbésẹ̀ àti ìjàmbá ilé iṣẹ́ yín ìgbésẹ̀ tí gbogbo wọn jọ lẹ̀dí àpò pọ̀jọ ṣe ni sọ á jẹ́ pé gbogbo wọn náà pátá ni wọ́n su dúkìá yín san padà fún yín torí de eléyìí kò sí tó burú nínú kẹ́ ẹ dá iṣẹ́ tó ń lé iṣẹ́ yẹn fúngbà díẹ̀ àti àsanwó àti àsanwó káwọn ẹni tí ẹ jẹ lówó kí wọ́n fọwọ́ wọ́nú díẹ̀ títí tí èsì àbájáde ìwádìí tí ó fi jáde tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀rún ẹ sì wádìí fínífíní ni láti mọ ẹni tí bá ń jiyín lẹ́rù kù. eléyìí hmm. yóò mú ní pàkíyèsí lọ síbi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọn níbẹ̀rù ọlọ́run. àwa náà la máa pariwo la pé wọn ọ̀dá lè sẹ́lẹ̀ so ìlú wa àríkànṣe kan nǹkan hmm. fẹsẹ̀ gbolẹ̀ ká ni so tẹ́nìkan bá ti wá dá ilé iṣẹ́ lẹ̀ àwa ajá yìí pé gbogbo ẹni tó bá gbà bẹ́ẹ̀ àwọn onílẹ̀mìí kó ṣe àṣejèrè hmm. kó ṣe àṣenilọsíwájú àmọ́ wọ́nà láti jẹ́ kí iléeṣẹ́ yẹn kò ṣubú ni àmọ́ wá dá lásà àwọn àṣàkáṣà àwọn òwekòwe pé ọ̀rẹ́sẹ̀ wèrè òbùṣogun. sọ lẹ́yìn túmọ̀ sí pé àwọn àníyàn tí ò dáhùn hmm. òun náà ní kó bá lọ síwájú láwùjọ wa hmm. sọ ẹ́ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tó lówó ọ̀bá ti wá dálẹ̀ wọn hmm. ò ní dálẹ̀ ìlú òdì ni wọ́n lọ dálẹ̀ sí hmm. àwọn náà láwọn àmọ́ wá di gàrí ẹ̀sìn tá a máa ṣe wàhálà kápá fẹ́ lọ rajà yẹn nílùú òkèèrè nílùú dálẹ̀ nǹkankan ẹ̀yìn bí ilẹ̀ wa ni ọba wa dá sí tílẹ̀ sí pọ̀ tó bó ṣe pọ̀ tó ilẹ̀ pọ̀ àmì èèyàn ti ń bẹ́ ń bẹ́ ọ̀dà èèyàn ti ń bẹ́ ń bẹ́ ọ̀dà hmm. alákòóbá tí ìsálámà lọ́pọ̀ fẹ́ pé àwọn ò ní fẹ́ kí lọ síwájú kí ni ẹ̀ṣẹ̀ tẹ́ni tó dálé iṣẹ́ lẹ̀ tí wọ́n ń ronjẹ jẹ́ ń bẹ̀ kí lẹ́sẹ̀ tọ́sẹ̀ ṣebí dáadáa ló wá ṣe fún wọn ní ìsinyìí báyìí wọ́n mọ̀ á wọ́nà láti ba tiẹ̀ jẹ́ wọ́n mọ̀ wọ́nà láti jẹ́ kí iléeṣẹ́ rẹ̀ kó di nǹkan tó ṣe pé yóò dìtàn a'udhu billahi minash shaitanir rajim ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run bí èèyàn bá sì ṣe ń ṣe nǹkan ní nǹkan síbí wọn náà ń sáré kó lówó ni tọ́tù mm. wọn náà bá dá tiẹ̀ lẹ̀ èèyàn náà ni wọn náà gbà bẹ ọ mm. dájú pé ìgbà tó fi wín kà náà wọn fi san fún mm. kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún àwa ṣe kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa. wọ́n ní bàbá wa ti sọ wá lórúkọ ó kọ yìí náà sì jókòó Islam. Mm òṣìṣẹ́ tó burú tó bá dì mbẹ̀ ṣùgbọ́n nígbà tó máa dàgbà tán òun àwọn òpó kan kò yẹ òun kò fìtì òun òun fẹ́ pààrọ̀ rẹ̀ òun fẹ́ pààrọ̀ ọkọ tí bàbá òun fọ̀ wọ́n hmm. lọ sí apààrọ̀ ọkọ tí bàbá rẹ̀ fọ̀ nígbà tí a rí i pé ọkọ tí bàbá rẹ̀ fọ̀ ìtumọ̀ rẹ̀ dà èyí ṣe ọkọ tí wọ́n ṣàṣìṣe ń bẹ̀ hmm. ẹ rí àwọn ọkọ míì wà tó ń ṣàṣìṣe ń bẹ̀ bóyá abdulkini kan ńlọ yẹ kó máa jẹ́ hmm. bíi abdulkabir نعم عبد الكبير تريكور كولوني الكبير سو اواني محمد كبير يوني جا محمد كبير سو يرو الين اوتنسي دا كاكا كوما محمد الكبير وما جا عبد الكبير اها في اول اول محمد اول وسي محمد اول عبد الاول Hmm. torí kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá ní jẹ́ al-awwal ọba hmm. àkọ́kọ́ tí nǹkan kan síwájú ẹ̀. so wáyé tó bá kérò eléyìí làṣìṣe tí bàbá rẹ̀ bá ti ṣe nu kọ àtúnṣe náà ní kìí ṣe pa àpàrọ̀ rẹ̀. Hmm. kàkà kan máa jẹ́ muhammadu al a máa sọ pé abdul awwal kàkà kan máa pè ọ́ ní abdul kabir a máa pè ọ́ ní kàkà kan máa pè ọ́ muhammadu kabir a máa pè ọ́ ní abdul kabir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ṣùgbọ́n bàbá rẹ̀ ní ìsìn wọn ti sọ ní abdul Fatah, wọ́n wá abdul fattah ò èwo ló fẹ́ máa jẹ́ náà rí lọ́wọ́ <laughs> pé abdulwasi ló ń fẹ́ máa jẹ́ ó tó bẹ́ẹ̀ hmm. Hmm. ó tó bẹ́ẹ̀ ó kọ tí bàbá rẹ ti fọ́n náà lọ́ọ́ máa jẹ́ ó hmm. gbọ́dọ̀ parọ́ rẹ̀ ìgbà tí wọ́n bá tó dára rẹ̀ bí ló tó lè dára rẹ̀ sọ ló kọ́ àti màá kókò sẹ́ni tó tó dára rẹ̀ bí sọmọ́ yẹn pé bàbá rẹ ló bí ọ ó kọ tí bàbá rẹ sì fún ọ dà ẹ̀tọ́ kan sì fún òfin ọlọ́run láti yí padà. jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn tí à ń bẹ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèrè gbogbo yíká ilẹ̀ àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello asalaamualeykum amutala barakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ló kọ́ yín ibi ẹ̀jẹ̀. ọmọ balu kúmọ̀ ló kó rẹ̀ tó kéré lè lọ́mọ. ìbéèrè yín. ọlọ́run bá sáré sọ lórí. ìbéèrè mi ni pé bí a fi ń fojú sọ́nà kọ́lọ́run ti rọrùn pé yé ẹ ń bọ̀. tí èèyàn bá bùkátà láti ra ẹran ẹran tí èèyàn wá rí lápẹẹrẹ kúkú rẹ̀ jẹ́ bí ọgọ́rùn-ún ẹgbẹ̀rún pé àtùpà mẹ́wàá tí èèyàn bá lágbára láti rà ju ìyá tó bí two thousand naira lọ bí èèyàn méjì dìjọ ra ra ẹran ẹyọ kan láti pàlẹ́yà láwọn ọ̀rọ̀ tó lọ. aleykum salaam tó lọ́wọ́ kẹtù. àǹfààní ò sí o hmm. fẹ́yàn méjì láti jọ dáwó pọ̀ ra gboléyà hmm. ṣùgbọ́n àǹfààní ń bẹ fẹ́yàn kan títí dórí méje wọ́n jọ dáwó ra màálùú fi pàlẹ́yà hmm. ìsìláàmù gbà pé èèyàn méje wọ́n lè jọ dáwó pa màálùú láti fi paléyà bẹ́ẹ̀ méje wọ́n tún lè jọ dáwó pa ràkúnmí fi paléyà ṣùgbọ́n àgbò èèyàn kan náà ni ọ̀dà ara bí agbára rẹ ọba ká àti ràgbò nítòsí ibi tó wà pẹ̀lú ìwọ̀nba owó tó ní o lè tún rìn n'ibiti níbi tí àgbò ti lè dínwó inshàlá ọ padà rí ètí agbára rẹ ọkà lé hello. àwọn àdéhùn ọ̀rọ̀ ti lára. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè o. ní ìbéèrè náà ìbéèrè tí o fẹ́ béèrè lọ́wọ́ dọ̀kú lòun náà ni pé àkọ́kọ́ tí èèyàn bá ṣe ìgbọ̀nsẹ̀ hmm. látòjúwe bóyá bí èèyàn tọ̀ látòjúwe èèyàn wá mú àkísà léwọ́ èèyàn fi ìgbàdéyàn lómi èèyàn fi àkísà léwọ́ yẹn láti kí ìwọ̀n abẹ́ bẹ́ẹ̀ ni èèyàn fi máa bẹ́ pé fásitì yẹ gbọ̀dàdé yẹn wá fẹ́ ṣe sọ́lá èèyàn lóru èèyàn wá mú àkísà léwọ́ yẹn èèyàn wá fi sí ara àpò aṣọ ṣùgbọ́n kí èèyàn bá ṣe sọ láti ní ibi ìtàn bẹ̀rẹ̀ sí èèyàn ṣé kò ní bí èèyàn ṣe sọ láti pẹ̀lú ẹ̀gbẹ́ lára. now ẹlẹ́kejì òun náà ni pé èèyàn ṣe sọ láti bí a ti sọ láti làásù tó èèyàn wá ké pátí àti tà nígbà tí èèyàn ké pátí àti tàbí fọ́ọ̀sì àkànyàn wá wọ́n ti ń pè à ó yẹ kí èèyàn kékeré sí lóhùn èèyàn wá ká sórí àtìyẹ kí èèyàn kà lẹ́yìn èèyàn kà sí inú ìgbà tí èèyàn wá sálámọ̀ èèyàn wò pé yẹ ti bàdí lápèjúwe lòyìn hmm. wa rántí láti ṣe bàdí ẹlẹ́yìn ní ọ̀kadà gbàdí wa fẹ́ ṣe sọ̀dátù mọ́gì èèyàn wa rántí ń pé ah, màá ṣe nǹkan báyìí nígbà tí mo ṣe sọ̀dátù láàfin ń pé irú títí ìṣọ̀rọ̀ ẹ̀ kí lèèyàn lè ṣe sọ̀dátù yẹn láàfin àbí báwo lèèyàn ṣe lè tán ìtàn yẹn padà. alhamdulilayi òfin ọlọ́run ọba kò fààyè sílẹ̀ fún wa láti sin lọ́run lẹ́ni tó gbé ẹ̀gbin sára hmm. irú ekisa àléwọ́ tẹ́ fi nu ìtọ̀ tẹ́ tọ̀ nígbà tẹ́ ẹ̀rọ mi tẹ́ fi lè tábà so àbí kó tiẹ̀ jẹ́ pé èkìsà léwọ̀ náà tọ́ mọ́ dáadáa òun náà lè fi ṣe gbogbo òmára nítorí pé Islam gbà ìpẹ́ nu kẹ́ tábà àbí kẹ́ sì fi òkúta àbí nǹkan míì tó dàbí rẹ̀ nínú nínú ẹ̀gbin kẹ́ fi nu ara yín sọgbọn àtẹtí wàá fi nura yín ẹ wàá fi sápò yín tẹ bá ti sọ láti pẹ̀lú irú èkìsà bẹ́ẹ̀ lápò ẹ tún sọ láti yẹn sí nítorí pé ẹ ti ṣe sọ̀láàtì lẹ́ni tó gbé ẹ̀gbin sára ilé hmm. ìjọba. ẹ̀gbin tẹ wá gbé sára yẹn ẹ̀gbin tó ṣe pé àǹfààní ń bẹ fún yín láti gbé jìnnà sára ni hmm. ìdènà tó fi jọ pé sọ̀láàtì yín bàjẹ́ hmm. yàtọ̀ sẹ́ni tí máa ń ṣàárẹ̀ tó ṣe pé ń bẹ lọ́spítù kò lè dá tọ̀ kò sì lè dá ṣègbọ̀nsẹ̀ wọ́n kàn dé àpò kan máa lẹ́gbẹ̀ẹ́ ni pẹ̀lú àwọn rọ́bà tí ọmọ fa ìtọ̀fàgbẹ́ jáde hmm. wá sínú àpò a ti mọ̀ yín pé rọ́bà yẹn ń bẹ lára rẹ̀ àpò tí ìtọ̀ àtìgbẹ́ rẹ̀ ti sì ń kan sí òun náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm. so a lè yà á pẹ̀lú àpò yàn lásìkò tó sì wà bẹ́ẹ̀ lásìkò sọ láti bá tó a sì mára fúnru aláàárẹ̀ bẹ́ẹ̀ a kàn nu ojú o tí wọ́n lu fún tó àtìgbẹ́ tí ń bá wọnú àpò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Anu nù lọ́nà tí ò ní sítọ̀ lójú ẹgbẹ̀ẹ̀gbẹ́ ihò yẹn lásìkò yẹn á sì sàlọ̀ àláfálà rẹ̀ hàn yóò mọ̀ wá sí sọ̀láàtì tó ń ti rọ́bà tí ń fa ìgbẹ́ àtìtọ̀ jáde lára rẹ̀ lọ sínú àpò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm. torí pé òfin ọlọ́run ní fattaqullaha mastata'tum ẹ páyọ ọlọ́run ló bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ ṣùgbọ́n ìkísà tó nítọ̀ nínú tẹ̀yìn gbé sára ń ṣe lọ́wọ́ lára yín lọ́nà tó ṣe pọ́rọ̀ yín lọ́rùn láti mú kú ọ́ ṣùgbọ́n àmúkò ìdí táyà fi kún sọlá ti tì í ṣe. wọ́n náà ń ṣe sọláàtù làásùr àwọn tí wàá ké sọ́rọ́tù fatiha lákèjákè so káwọn tó wá rántí lórí ti súrà tí ó tẹ̀lé fatiha làwọn tó wá rẹ̀wọ̀n àwọn sílẹ̀ gbàtàwọn á sálámà àwọn mọ̀ pé káwọn ṣe ìforíkanlẹ̀ ti gbàgbé lẹ́yìn sí sálámà ṣùgbọ́n àwọn tún gbàgbé hmm. so àwọn ọ̀ràn tí a fi ń sọláàtù maghrib làwọn ti ṣe ṣe inshàlá ọkẹ́ forí kanlẹ̀ lásìkò magreb yẹn fún ìgbàgbé fati àtẹkéjáke yẹn ń lọ fi ni lọ́kàn balẹ̀ eléyìí ìjàgbọ́ sì jẹ́ torí pé forí kanlẹ̀ ìgbàgbé tó wá lẹ́yìn tí máa wá lẹ́yìn gbàtà bá sálámà kò sígbà tá a rántí ohun tá a lè ṣe yàtọ̀ séyìí tí máa wá ká tó sálámà tóun bá ti lè pẹ́ síbi tẹ́ ti ṣe sọ láti yẹn sọ láti ń bàjẹ́ ẹ̀ tuntun ṣe ni. Hmm. Hello. Hello. Assalamu alaikum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè o. asalaamu aleykum wa rahmatulah barakatu. aleykum salaam wa rahmatulah barakatu orúkọ ibi ẹ ti ń pè. àbùkù ní láti Sókótó. láti Sókótó ìbéèrè yín. ǹjẹ́ ìgbàláyé wà fún àwọn ìṣẹ̀ríà láti lo rìwáyà ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ràràtà lórí ìrìn rẹ̀ kan? nínú alukur'an nìkan kí. nínú alukur'an àbí. rìwáyà alukur'an alhamdulilayi akọ́ ni pé ayọ̀ gbà wá lórí raka ẹyọ kan kọ́ máa lo rìwáyà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú sọ̀láàtì ẹyọ kan pẹ́ẹ́ kí rìwáyà tó lò ní rákà alákọ̀ọ́kọ́ ẹ̀yàtọ̀ sí ètò lò ní rákà kejì bíi kó lo hafs ní rákà alákọ̀ọ́kọ́ kó lo warsh ní rákà ẹlẹ́ẹ̀kejì kọ́mbọ́l ní rákà ẹlẹ́ẹ̀kẹta lórí kíni wọn àti èsì kò ń ṣeré ẹ̀sìn là ń ṣe hmm. tó fi bẹ̀rẹ̀ láti yẹn ní alukurani tó máa ń ké náà ló fi parí sọ̀láàtì yẹn. ó wá dọ̀ akábẹ́rù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn ọmọ tiwa tuntun hmm. ìgbà tó yẹ pé ìmọ̀ yìí ṣe náà lọ títí àwọn tí wọ́n bá mọ àwọn yáàtì lóríṣiríṣi kọ́má jẹ́ pé kárí mi àṣehàn òun náà ní tiwọn tí ó fi di pé mo fẹ́ kékeré kan mo fẹ́ ka rìwáyà kan so ẹ mọ̀ pé àwọn rìwáyà wà so tọ́ka nípa àwọn èèyàn tí àwọn wà láwùjọ tí àwọn ọ̀gbọ́rú ẹ̀ rí hmm. ẹlòmíì ló bá ti kà á tó sì tò lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bíi lè máàmù so ọ̀pọ̀lọpọ̀ ọjà sọ láti wọn ni pé ìkàkùkà ni bàbá ìmáàmù yìí ń kà. يعني غير غير غير المغضوب عليهم عليهم عليهم báwo hmm. sokera kan sínú wọn ò mà hmm. sẹbi rẹ kọ nítorí pé ìta ń pè ní àlẹyìhìm gan àṣẹṣẹ ń mu lórí mu lọ́rùn ni hmm. kó fi dá àmọ pọ wà nítorí mangalubi làwọn sọ <laughs> wọn ní sọ pé magobobi mangalubi ẹni tó wà lóko mangalubi tá à ń fà lórí tá à ń fà lẹ́sẹ̀. Hmm. tí ò tí ì yé hmm. wọ́n tún wá lọ ka àlẹ́ yìí hóm hmm. ẹ̀rú ń bà wá pọ́n mọ́ pé bàbá kárí mi nìwọ náà bàbá aláṣẹ hàn tí kó bá wọn jàmáà tó wà lẹ́yìn rẹ̀ so tọ́yọ́ pẹ́lú mi gan tó bá ń tira láti já sọ láti lẹ́yìn rẹ̀ yọkàn máa retí kọ́ sálámà kó wọn tuntun sọ láti ṣe ni ẹ̀yìn tó ti sìyàn tó sẹ́yìn rẹ̀ so gbogbo orí ẹlẹ́yìn náà kì í ṣe bí nìkan ló ti lè ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí àwọn ibi tí wọ́n ti ń kọ́ mà gidi gan ìlú kan ní Saudiya so olùmọ̀ ńlá kan wá láti orílẹ̀-èdè bòmí hmm. so wọ́n á pe olùmọ̀ yẹn lọ sí ìlú yẹn nínú Saudi wọ́n á ní ẹ̀yin ní kẹ́ síwájú sọ láti fún wa hmm. so wọ́n ń ka sọ láti pẹ̀lú kẹrọ àwọ̀rṣ wọ́rṣ tó tún súnmọ́ hafsu wọn àbá hmm. ni bàbá yẹn ń kà gbogbo jama tó àánú mọ́ṣáláṣí wọ́n tún sọ láti wọ́n sí. subhanallah. yẹ́n yẹ́n kẹ́kẹ́ rà kí náà ń kà ṣé alukurani wọ́n sì ń ké láàhìláhà ilẹ̀ ńlá. níbi tí màá wà gà láti wá pé ń bì í tọ́ pé àforí àfọ tí ọ̀rọ̀ ẹ̀rù ń bà wá kọ́ má lọ jẹ́ pé kárí mi náà fẹ́ wọ̀ torí pé ó jọ̀wọ́ náà lójú ńgbà tó ọ̀rẹ́ ni kọ́ mm. ọ̀rẹ́ ni kọ́ ọ ti máa kẹ̀rá báyìí ọ ti máa kẹ̀rá báyìí jẹ́wọ́n pé gbogbo nǹkan bíi pé kárí mi kárí mi kórí ọmọ balẹ̀ lọ́rùn ó máa ń bẹ fẹ́ni tí ara rẹ̀ ọba balẹ̀ wọ́n á fẹ́ máa fi gbogbo nǹkan tó ń fi ń ṣẹ̀sìn fi ṣe kárí mi ṣọjá bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa kẹ̀rá tó bá ti fi bẹ̀rẹ̀ sọ láti náà ló fi parí ẹ̀ hmm. rìwáyà ẹ̀yọkàn náà ló lò títí tó fi parí eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan. hello. aleykum salaam wa rahmatulah ọkọ mi yọjú pé o. ìbéèrè mi ni pé tí èèyàn bá bí ọmọ. ó kọ yín ó kọ yín. lẹ́kọ̀ọ́ tó tẹ̀lé bí màá yẹn padà. ó kọ yín o. kò jẹ́ sẹ́yìn máa fọ́ màá yẹn lórúkọ. ó kọ àti tó tẹ̀lé bá tẹ̀lé láti yẹn màá yẹn. hello ó kọ yín o. ẹ̀rọ sọ́ọ́lì ibùdó abdulgani láti ṣàkí ìbéèrè yín. máa mú fákì àké ìbéèrè mi yí pé ní ọ̀dọ̀ wa ń bí àwọn kan wà tó ń ṣe tó bá wọn ṣe ṣẹ̀ríà pẹ́pẹ́ tó bá fẹ́ kí tó bá àkókò sọ láti bá dé tó bá tó wọn àwọn akọjú sí kíbílà àbọ̀rọ̀ kọjú sí káwá fẹ́ ṣe àlùwàlá then tó bá lè fi ṣàwàlá yẹn tán ọ̀bọ̀ báyọ̀ kan sọ̀rọ̀ mọ́ tó fi ṣe sọ̀rọ̀ láti tán a fẹ́ bèrè pé ṣé ilé ìwà nu ṣẹ̀ríà àdúgbò rí bẹ́ẹ̀. alhamdulilayi. ikú àwọn kan wà tí wọ́n sọ pé tábà sálọ alágbọ́dọ̀ kọjú sálọ kébìlà. Hmm. tàbáyé tó ti ṣe àlùwàlá tán àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tá a fi ṣe sọ̀láàtì adájú pé àwọn ẹni tí ẹ wí yẹn kì í ṣe ṣẹ̀ríà ni wọ́n ń ṣe o Odo hmm. odo ni wọ́n ń ṣe sẹ́wọ̀n pé ara ń tà sọ lẹ́ẹ̀kan náà ni ẹ̀kọ́ àwọn àwùjọ wa ní ìsìn ìmọ̀ ẹ̀yin náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti pera ẹ̀yẹn ní sọ́ọ̀lì ibn abdulgani alimami hmm àbí bẹ́ẹ̀ kọ́ ìmáà mọ ọmọ fati àti. ọmọ fati àti. sọ̀rọ̀ ẹ̀yin náà gbìyànjú ẹ bá gbìyànjú sakínbẹ̀ àtàwọn ọmọ ìyá wa yòókù hmm. láti máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. Hmm. nítorí pé irú àwọn ilé olódo là á máa pè wọn nu ṣẹ̀ríà kì í ṣẹni tó mọ̀ ń pa ṣẹ̀ríà ṣẹ̀ríà bá o. Hmm. ṣẹ̀ríà ò lọ sọ pé tọ́wọ́ àṣàlù àlọ́kọ̀jú sálùkìbìlà ọ ọgbọ́n sọ ni ọ̀dínàrà tọkọlùbẹ̀ wọ́n فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وان الذين اوتوا الكتاب ليعلمون انه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولو الي في هوا كتاب الصلاه لي قدس القبله الولاة الينيه كسي في توكوتسي توتسي توسي <laughs> او تي بري صلاه نعم تو انتري اوري لين Hmm. so ẹni tó a sọ pé ṣẹ̀rí a sọ pé tá a bá sálọ àlàkà kọjú sálọ kébìlà ó dájú pé kò gbàgbọ́ yẹn tí wọ́n ń pè ń ṣẹ̀rí a. Hmm. bákan náà ẹni tó sọ pé tá a bá ti sálọ àlátàn àtúngbọ̀dọ̀ bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ mọ́ tá a fi lọ́ọ́ ṣe sọ̀láàtì ń bọ́ ń bẹ̀. Hmm. so ṣẹ̀rí a ò sọ báyìí ṣẹ̀rí a ò sọ báyìí torí de eléyìí gbogbo nǹkan tó lọ́wọ́ bẹ lẹ́tà wa tí ò bá dìrù wa a gbọ́dọ̀ dìrù ra wa fi hello ìyá hello? lọ́hùn. Ah. hello. hello wa aleykum salaam wa rahmatulah ó kọ́ yín o. àwọn anas ló ń kó láti Ìlọrin. ìbéèrè yín. ẹjọ́ wọn fẹ́ bèèrè ni olùmọ̀sálásí ọ̀sẹ̀ tó ń jà sí ìmáàmù tó wá torí ìmáàmù tó ń jà sí ọ̀rá dáhùn láti méjì bí ọ̀rẹ́ ìgbàlódé ọmọ kí òun méjèèjì sàlámù aleykum. aleykum salaam. àkọ́kọ́ ni pé wọ́n kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ẹ wá ni wọ́n ń jà sí ìmáàmù hmm. tó bá jẹ́ pé a bá mọ àwọn iṣẹ́ tí ṣíṣe lè máàmù bá kó sínú. Si ntọ́ dájú ni pé àní du àti ṣẹlẹ̀ máa mọ̀. La ilaha illallah. ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa gẹ́gẹ́ bíi tá a tuntun sọ ọ́ bọ̀ náà. tí o tún ti tán lẹ. nígbà tí màá kọjú mọ́ màá kà mà kún. Hmm. a kàn sọ gbogbo nǹkan ẹ̀sìn di ọ̀nà oúnjẹ ni. La ilaha illallah. lórúkọ tó bá ti di lè máa mọ̀ ń ti kà kún lé iṣẹ́. Mm-hmm. tó ná tó máa pọ̀ ń ṣe kinní kan lè látòlù kọ́dírì òun ṣe kinní kan mọ̀ olùdí àwọn bídí àyẹn tó náà máa pọ̀ ń ṣe ń bẹ̀ bákan náà gbẹ́ni tó bá ti bímọ ládùúgbò àwọn náà làwọn lọ ọbẹ̀ ètò bá fẹ́ so igi àwọn náà ni bókù bá kú àwọn náà ni <laughs> gbogbo àwọn àwọn kẹsẹ kàkúnṣẹ táwọn máa jẹ tó náà ló fà á ló fi máa jẹ pé kẹrìnkí náà ń jà sílẹ̀ máa mú sí ẹ ń tó yẹ ká máa ṣe ni pé mm kéèyàn tọrọ kún fìyàn ṣe lè máa mu òfin hmm. ọlọ́run gbà bẹ́ẹ̀ hmm. yàtọ̀ sípò ilé ayé islam ọ̀gbà kẹwàá ọ̀dà hmm. nísìnyí èmi tí mo fẹ́ pé ẹ fi mí ṣe lè máa mu mo gbọ́dọ̀ kájú òṣùwọ̀n tábà wá pé méjì mẹ́ta kò sí tó burú ń bẹ̀ wọ́n ṣèdánwò fún wa ẹni tó bá ṣàṣeyege jù òní ò ṣe lè máa mu kò nídìí pé àmọ́ á pé à ń bára wa jà ẹni tọ́lọ́mùbá ní kọjá mọ́ lọ́wọ́ àwọn àyókù tó lẹ́yìn rẹ̀ àní tìtorí rẹ̀ mú lọ́tà. Hmm. eléyìí ó sì túmọ̀ sí pé kí á lọ máa ṣàgùn síra yín ṣébi kí ó lẹ́ lẹ́ẹ̀ma òkè lọ yín di babaláwo kí ó tẹ lẹ́ẹ̀ma ṣe náà ló lọ yín di páàgùn lọ́wọ́ àdìgbà yín tó máa bí dakọ́ bọ́ wájú yóò sì gbé yín awọ awọ òsì máa lórí ni ògbóró <laughs> àwọn kan wẹ̀ ó túmọ̀ sí pé kì í ṣẹ̀sìn gan fẹ́ ṣe hmm. irọ́ lásán náà ni wọ́n kà kún tó ọ̀nà oúnjẹ àwọn di kọ́tàlì lẹ́yìn náà àbúrò àtù lẹ́yìn kọ́tàlì ológun ológun apààyàn náà máa ti sọ láti lẹ́yìn rẹ̀ mm. ṣùgbọ́n ibi táyì sí rí náà ni pé gbogbo àwọn tí ń jà afẹ́ sí lè má mú náà ṣàṣà wọn ni ọmọ fati àkì so kí n sáà ti débẹ̀ ṣe mm. dákun ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ẹ̀sìn wa ẹja máa ṣe bó ti ṣe dá bó ti ṣe tọ́ torí mm. pé à ń lọ lójú ọ̀nà pàfẹ́ wà lìjẹ́ nà lójú ọ̀nà pa fẹ́ wà lìjẹ́nà yìí a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣàmójútó òfin ọlọ́run hmm. ká máa jìnnà sí ń tọ́lọ́run ọ̀fẹ́ hmm. ká sì níbẹ̀rù ọlọ́run ká lè bá a bá ìyọ́nú ọlọ́run ọba pàdé. Hmm. ẹ wá ní ta ló yẹ kẹ́ ẹ tò lẹ́yìn rẹ̀ náà àwọn méjèèjì ẹ má tò lẹ́yìn ẹnìkan kan náà àwọn méjèèjì. ẹ jẹ́ káwọn olùmọ̀ nínú ìlú yín wọ́n bá yín dá sọ̀rọ̀ yìí kí wọ́n wá wo ẹni tó bá kájú òṣùwọ̀n jù nínú àwọn méjèèjì àbẹ́lómi tiẹ̀ tiẹ̀ sáwọn méjèèjì wọ́n fi ṣe lè má mú bẹ́ẹ̀ torí kọ́rọ̀ owó lè bàa jọra wọn gbogbo àwa tá à ń bá ń jọ ń gbé àdúgbò agbègbè ibi tí mọ́ṣáláṣí yẹn wà ká lè máa sínú lẹ́ni tó kàn wá balẹ̀. Hmm. hello ó ti já zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. Dà. Hello. Hello. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín o. Abdullahi Jamiu ló ń pè láti Bídà. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé kí ni pronunciation the real bò ni wọ́n ti máa ń pe orúkọ Jamiu. Ọ̀dà. Ẹlẹ́kejì. Ní pé àwọn ẹbí wo la ní fún pé a gbọ́dọ̀ kúnlẹ̀ fún àwọn èèyàn àwọn kí la lè fi ṣẹ̀rí. ọ̀dà alhamdulilayi àkọ́kọ́ ni a ní kó ni wọ́n ṣe máa ń pe orúkọ tó ń jẹ́ jámẹ́à hmm. àwọn ọmọ jámẹ́à olùkọ́ tó dà <laughs> dípò kó a máa bọ̀ wá bá ṣe ń pè jámẹ́à lédè lárúbáwá jámẹ́à wọn ló lè túmọ̀ sí jùmọ̀à hmm. so jùmọ̀à sì tún wà hmm. so ọmọ jámẹ́à wọn tún máa ń túmọ̀ sí mọ́ṣáláṣí jùmọ̀à àbí òye wa so hmm. ó kọ́ pọ̀ àwọn á pé muhammadu jami bó ló ti jẹ́ muhammadu jami hmm. sókò ànábì ń jẹ́ jami sọlá ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ó kọ́ pọ̀ ó kọ́ tó da kúnlẹ̀ ó kọ́ tó hmm. da ni máa sọ àwọn ọmọ yín sọlá ìjẹ́ bó ti jẹ́ wọn alẹ́rìí wo la lè rí fún pé ká mọ́ kúnlẹ̀ ẹ̀rí wo lẹ́yìn rí fún pé ká kúnlẹ̀ ẹ̀rí rẹ̀ náà ìbéèrè inú ìdáhùn rẹ̀ náà <laughs> ẹ̀rí tẹ́yìn bá rí fún pé ká kúnlẹ̀ ẹ mú wa ẹbẹ rí bẹ ẹ jẹ bó ṣe. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. Ah. orúkọ mi ni. wọ́n ń try láti sọ fún àwọn èèyàn pé this is the right to so. Ah, àwọn ò máa àmì bò. <laughs> tó bá ń sọ fáwọn èèyàn lè kí ó lọ wà torí pé àwọn ètò tán gbé kalẹ̀ yìí wọ́n gbé kalẹ̀ fẹ́ni tó bá fẹ́ bèèrè tí ò bá yé inú hmm. tó sì fẹ́ tètè lò ó Hmm. ẹ̀wọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ tó fi máa sọ fáwọn èèyàn ilé kí ó lọ wà ṣé hmm. fóònù làá fi kẹ́kọ̀ọ́ ni. tọ èèyàn lọ lé kí ó ní. ọjọ́ bó ti ṣe jẹ́. ẹ ló kọ yín o. ẹnìkan béèrè ń béèrè ń tó dá lóhùn. ẹ bá wa dá lóhùn ẹ ló kọ yín o. ọ̀dọ̀ yín bẹ̀rù kò túrú ẹ ló kọ yín o. ó kọ yín o hello <laughs> ó kọ yín o zero nine zero five one six four five four three eight tí àwọn ìpè náà tí wọn bá gbà fúnra wọn ẹni tí ó ń pè láti òkè òkun yìí ojú òpó lọ́dọ̀ yín kò já gerege ó kàn hù ni ẹ gbìyànjú ẹ bóyá kẹlu nọ́mbà mi zero nine zero five one six four five four three eight hello. ẹ káàárọ̀ sọ. ó kọ ibi ẹ ti ń pè o. bẹ́ẹ̀ bí wọ́n sọ ni. ó kọ ibi wọ́n sọ ni kí sáà ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jámì yẹn náà mo fẹ́ béèrè sí pé ọmọ yẹn lè change okùn yẹn ní ìpínlẹ̀ yìí. <laughs> ọ̀dà kẹ tó dàn ṣe kẹ jẹ́ ká tó mú ìpínlẹ̀ yìí náà <laughs> ẹ lóko yín o. alo salaam. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè yìí. kọ́sìmù ni láti dàbọ̀. ìbéèrè yín pápápá àkí àwọn dọ̀kí wa kọ́lọ́hún jẹ́ àwọn pẹ́ sí dáadáa. àmín àmín. ìbéèrè ìbéèrè wa fún dọ̀tú wa ni pé ọkùnrin tó ní àrùn gbà tí wọ́n ń fa hmm. ṣé ẹ̀ṣẹ̀ ló kó sí ni àbí ẹbọ. lára ní gábí àwọn dọ̀tú wa. alhamdulilayi ẹni tó ní rúgbà tí ń fa hmm. ọsẹlọ hmm. ọsẹlọ ní ẹ̀ṣẹ̀ ńlá torí kan náà bá sallallahu alaihi wasallam ó ní ẹ fi rúgbà yín sílẹ̀ ẹ má fọwọ́ kan ẹ má fa ẹ má gé hmm. so eléyìí túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wá mú kó tó fa àbó dínkù ẹlẹ́yìn ti ṣe ó ti ṣe ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá hmm. so kò sì yẹ kéèyàn máa fojú tẹ́rìn ẹ̀ṣẹ̀ hmm. wọ́n máa sọ pé àwọn ọ̀sá ti kó nu Islam mùsùlùmí náà sá lò ẹ̀wọ̀n kí tó bá ti sọ́gbìn ìdàlùkè yá àmọ́ wọ́n bẹ náà mùsùlùmí tó yẹ pé ọkọ̀ wọ náná ṣáájú kó tó di pé ọ wà lìjánná àwọn ẹ̀ṣẹ̀ náà ni ó sì fà nígbà tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá wọ Ọlọ́run láti fi ìyà rẹ̀ jẹyàn kódà kó ṣe pé èèyàn ṣẹbọ sọ́lọ̀ hmm. ẹ̀ṣẹ̀ yẹn ti pọ̀ hmm. bá fẹ́ fi ìyà jẹyàn yọ̀ lọ jìyà náà ni hmm. iye ìgbà téèyàn wàá lò nù náà kó tó padà wá sálìjánà ọlọ́nìkan lọ́mà. láti mọ̀ pé iná yìí kò ṣe irú náà ti ilé ayé ń bì báyìí kò tiẹ̀ wá ọlọ́run dákun má ṣe lọ́mà náà. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. wọ́n á ní tí wọ́n ti sọ yẹn ń jamiu wọ́n ní sí kọ́pọ̀ àrọ̀ rẹ̀ ni tílẹ̀ bí bàbá rẹ̀ ṣe sọ àmọ́ ọmọ tuntun mi ìtẹ̀ bá bí ẹ má sọ nírú àwọn ọkọ̀ bá ẹ máa wádìí àwọn olùmọ̀pọ̀ ní ọ̀tún àtòsí yín níbikíbi tẹ̀ máa ń gbé láyé yìí. láì hmm. pé wọ́n nímọ̀ nípa kìtàbù ọ̀sùnà hmm. wọ́n jẹ́ olùmọ̀ tó yẹ pé wọ́n dáńtọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam hmm. ẹ bí wọ́n léèrè ẹ dákun ó kọ yìí mo fẹ́ sọ ọmọ àwọn lè ṣàlàyé fún yín so ah ó kọ báyìí lẹ̀ bá sì sọ àbá ah, ilẹ̀ bá sọ wọ́n wàá kọ́ yín máa pè sẹ́mi gẹ́gẹ́ bí oníbèrè náà ṣe bèrè oníbò wọn ṣe pé hmm. ara àwọn ìṣòro táwọn èèyàn bá pàdé náà ni pé wọ́n lè sọ ọmọ lóko tó dáa hmm. ṣùgbọ́n kí wọ́n máa pè hmm. látàrí pé àwọn fi tó wà nínú èdè lárúbáwá irú rẹ̀ mí lè má sí nínú èdè yorùbá gẹ́gẹ́ bí kí ni yorùbá kò sí gẹ́gẹ́ bí ha ha kí ni yorùbá kò sí so àwọn ẹ́ àwọn nǹkan míì náà bẹ́ẹ̀ tó tó bá so tó nírú àwọn aráàfin bá wọn irú ẹni tẹ́ lọ bá wọn yóò ti kọ́kọ́ kọ́ ẹ̀yin tẹ́ bí màmá pè dáadáa dáadáa hmm. náà fi pe ọmọ ẹ̀yin ló kọ́ dáadáa ẹ̀yin náà lè máa tún ẹni tó bá ṣàṣìṣe nínú ọkọ̀ náà sí kọ́lọ́n sí. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ìgbẹ́ ti ń pè. ẹ dákun ǹjẹ́ ó dá kí ẹnìkan sì máa pè àlùfáàn nínú mọ́ṣáláṣí tí gbogbo ará àdúgbò máa sọ fún yín pé kíní yóò dá o kíní yóò dá o gbogbo àbóhùn ti ṣe tòun lélẹ́yìn o. Hmm, hmm, hmm. alhamdulilayi ẹ ẹ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ á pèpè fún sọláàtì lọ́nà tó fi jẹ́ pé gbogbo ayé ọ̀gbọ́ pé àsìkò ti tó ẹni bá lọ́lọ́run ọba sìn kọ́ máa bọ̀ so yàtọ̀ sílẹ̀ yìí bóyá à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú mọ́ṣáláṣí hmm. lọ́nà tó ṣe pé àwọn tó wà níwájú wa à ń ṣàlàyé fún wa àwa ń lo gbòǹgbòǹ hmm. lọ́nà tó ń fi máa gbọ́n tá à ń sọ hmm. àbáwọn ẹlòmíì tiẹ̀ jẹ́ pé mọ́ṣáláṣí tóbi so òde ni wọ́n wà àbẹ́lòmíì tiẹ̀ wà ní ilé tiẹ̀ ládùúgbò lọ́nà tó yẹ pé ní tá à ń wí yẹn tí máa ń ta lọ bá létí yóò máa wà wò kọ́ ṣe dáadáa tá a ní kó ṣe so ní tó dáa ní gbogbo eléyìí àmọ́ kó a jẹ́ pé àmọ́ a kàn gbé nǹkan kan sí rẹ́kọ́ọ̀dù nínú mọ́ṣáláṣí tí gbòǹgbò wọn mọ̀ gbé jáde tó fi máa wá jẹ́ pé ariwo rẹ̀ jẹ́ gbogbo ará àdúgbò ọmọ rẹ̀ ti bora hmm. sókè ṣe nǹkan tí Islam faramọ́ hmm. pàápàá jùlọ tẹ bá fẹ́ lo alukurani ti ẹlẹ́rìn yẹn láti hmm. fi tàwọn èèyàn jí pé àsìkò sọ láti máa ti tó eléyìí hmm. yóò já sí pé àdádálẹ̀ gan lẹ́ ń ṣe nítorí pé tí islam là kalẹ̀ fún wa láti fi pe àkéèsí àwọn èèyàn pásìkò ti tó láti wá sin lọ́n òun náà ní ká pèpè fún sọ̀láàtì hmm. ẹ wo ìgbà míì nísìnyí olùpèpè fún sọ̀láàtì lè ti pèpè nígbà tá alifájàrí yọ kó a jẹ́ pé láti gbà yẹn dìgbà tá a sì kọ́ mọ̀ ó lè máa play alukur'an kó a jẹ́ pé ariwo yẹn kò jẹ́ kí gbogbo èèyàn ó retí bora ládùúgbò islam ò Hmm. nítorí pé ènìyàn àwọn èèyàn lára nìyẹn ẹ mọ̀ kíta lómi náà nílé ìjọsìn tiwọn táwọn náà bá ń pariwo sí wa létí bẹ́ẹ̀ á máa pariwo pé wọn ò hmm. já rétí bora hmm. àwọn nìkan wọn wà lù ní ṣé ìwọ nìkan náà nìwọ náà wà lù ní. so ọlọ́run ọba ọ̀fà bò sí. kẹ́ bá ò ṣe fẹ́ kẹ́lómi náà látàrí ẹ̀sìn tiẹ̀ ti ń ṣe kọ́ máa fariwo yọ wá lẹ́nu àwọn náà gbọ́dọ̀ fariwo yọ ẹlòmí náà lẹ́nu. so ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ kẹ́nìkan máa ní ọmọlàkejì lára. so ó tún rí i pé látàrí alukurani tó ń plé tá wọ́n sọ pé bí wọ́n ṣe fẹ́ ṣe tiẹ̀ nù ó tún dẹ́ṣẹ̀ nítorí pé òfin ọlọ́run ni pé tí wọ́n bá ń kí alukurani ká dákẹ́ hmm. ká má sọ̀rọ̀ ká tẹ́tì hmm. so dákẹ́ tẹ́tì o bo ní o ti ṣe é ṣe fẹ́ni tí ń sọ̀rọ̀ kò sí táwa ló ṣe sábàbí tí ń fi ń sọ̀rọ̀ ńgbà wọn kí alukurani ìwọ ni hmm. so èèyàn di pé èèyàn fara rẹ̀ ó tún tara rẹ̀ kásá ó fara kásá ẹ̀ṣẹ̀ so ládàá lórúkọ fẹ́ gbà iná ní subhanallah sẹ́rú ẹ kíyàn wá mọ̀ ń pẹ̀sìn wàlá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn táwọn èèyàn máa ń ṣe látàrí agídí ìfẹ́nú àti bí ń ṣe ṣe nánu hmm. pẹ̀pẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n máa dá ń bẹ̀ ládàásì lòún rò pọ̀ ń fẹ́ gbà. Hmm, hmm. torí rẹ̀ ló ṣe wá látọ̀dọ̀ aṣíwájú wa abdullahi bin mas'ud radiyallahu anhu oní kam min muridin lil khayri lam yudrik mélòó mélòó lẹni tí máa gbèrò pé rere ni mò ń wá rere ni mò ń wá ṣùgbọ́n tí wọ́n máa le tí ò ní bá. láàyè àìlè alábàápàdé rere wọn ibà rere pàdé ńbẹ. Hmm. Ọlọ́run ṣàánú. àmín jazakumullahu khairan ẹ lọ́wọ́. àwọn àlékún. aleykum salaam wa rahmatulah ó kọ́ níbi ẹtí ń pè o. mo kí n sọ àti ọpọlọ wọn níjọba yẹn. àmín. orúkọ mi ní ajá kúrò abdulwahi ṣègbè wọn náà ti àtàìdì láti ṣàgbà. ìbéèrè yìí. ẹ dákun ìbéèrè mi ni pé ilé tí wọ́n kọ́ hmm. wọ́n sì kọ́ mọ́sálásí ìṣirò wọn kọ̀ pọ̀ mọ́.

kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tí ọlọ́run ràn lọ́wọ́ tó kọ́lé tó tún kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ oore ló ṣe fún aládùúgbò wa hmm. nípa pé tá a bá kú ní mọ́ṣáláṣí àwọn náà láàmú pariwo pa ní mọ́ṣáláṣí ládùúgbò hmm. ọlọ́run sì ní kóun ó lè ṣe ọlọ́run san lẹ́sàn-án rí. ṣùgbọ́n yàtọ̀ sí léyìí ó yẹ kó lọ mọ̀ pé mọ́ṣáláṣí yẹn ọkọ̀ fún gbogbo mùsùlùmí tó wà ládùúgbò ni hmm. wọ́n lè bá àmọ́ wá sí náà tó bá pé mọ́ṣáláṣí agboolé ni ìwọ náà kúkú ní sàmì dépò pa àmọ́ mọ́ṣáláṣí sòwòmà tó ti kọ́ níkọ pé gbogbo èèyàn ẹ wá sí náà níbẹ̀ ó yẹ kẹ́ ẹ ṣílẹ̀kùn rẹ̀ sí agbọ̀n òde táwọn èèyàn máa bá wọlé nírọ̀rùn eléyìí tó ṣe pé kò ní bùkátà sí pé ó dìgbà tẹ́ bá tó ṣílẹ̀kùn káwọn èèyàn tó lè wọlé a bá dárú ẹ wò lásùbà ẹ tún fi fìyà jẹ wá ní sọlá tó bọ̀họ̀ ẹ tún ṣe bẹ́ẹ̀ ní ọ́sírì magrib àti ìṣá kò ní ìdí káwọn èèyàn fẹsẹ̀ ikú àṣèpàdé àṣàpérò lórí páàní wá mọ́ oníkálukú ọ̀dà sẹ́ńbẹ̀ ni tó wọn á sì dáṣẹ ń bẹ wọn bá ní kí ló dé tàyè fi lọ mọ́ṣáláṣí wọn ní bàbá tó kọ kalẹ̀ náà ni àwọn àgbẹ̀ ará àdúgbò ẹbẹrú ọlọ mọ́ṣáláṣí la rí àríjàmá àjàmá wa wọn ò sílẹ̀ wọn ò sílẹ̀ kó mọ́ṣáláṣí ni tó a lè má bẹ gírí mm. láti ṣe pé wọn má tún lọ fẹ̀sùn kọlù ẹ pé wọn fẹẹ jí nǹkan kó abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mm. so nítorí de eléyìí yóò dáa púpọ̀ mm. kíru ẹni tó kọ́ mọ́ṣáláṣí nǹkan lẹ̀ kí ládàá rẹ̀ ó lè bàa kún kẹ́kẹ́ kẹ́ ẹ ṣe ọ̀nà táwọn èèyàn máa bá wọ mọ́ṣáláṣí rọrùn hmm. tó ṣe pé àbí kẹ́ ẹ sì wá ẹni tó yẹ pé oorun ò ní máa jàrábà rẹ̀ hmm. yóò lè máa ṣílẹ̀kùn lásìkò táwọn èèyàn fi lè máa wọlé hmm. ẹ dákun ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ káǹfààní yẹn kó kárí àwọn èèyàn nítorí pé ẹ̀kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ẹ torí pé ńgbà míì wọ́n máa ń pe mọ́ṣáláṣí kan nílẹ̀ haúsá pé alàgànàkà pé tó lówó kan máa kọ́lé kalẹ̀ rẹ́gẹ́dẹ́ láàrọ̀ akọ́ mọ́ṣáláṣí kan kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ róbótó báyìí pétọ́ ìwọ ọlọ́run ti ẹ ní o ẹ má pé mi mọ kọ́lé <laughs> tọ́pọ̀ tó báyìí nǹkan kankan fún wọn ọlọ́run. máa ń bẹ́ ní. so so tó máa kọ́rù rẹ̀ ẹni tí ó rí bẹ́ẹ̀ wò ó múra. subhanallah. yóò múra tó lóun kàn kàn fi dírẹ́sì lé pé ńgbà tá a kọ́lé tán kan tún hàn pé mọ́ṣáláṣí ni lọ́ọ̀kan hmm. ẹ kìtì yín náà hmm. tẹ kọ́ kalẹ̀ ẹ kọ́kọ́ dúpẹ́ fọlọ́n pa àwọn èèyàn fẹ́ sin hmm. wa tó yẹ pé àwọn èèyàn lọ gan-an ewúrẹ́ ní so mọsilasi àwọn ẹrú sin ni ẹ wa kí ládàá yín kún pé ẹ máa fáwọn hello hello hmm. hello padà ojú òpó lọ́dọ̀ yín náà ni orin nílẹ̀ òkèèrè lọ́wọ́ ẹ lọ́wọ́ kọ yín o. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín. orúkọ mi ni asia láti èkìtì àràdà. ìbéèrè yín. ìbéèrè mi ni pé téèyàn bá bí ọmọ pé pẹ́jọ́ téèyàn bí mọ̀ yẹn lọ́mọ yẹn padà. Hmm. ìgbésẹ̀ máa fọmọ yẹn lórúkọ àti pé tí ẹ̀ bá tẹ̀ wá sí mọ̀ yẹn bẹ́ẹ̀ èèyàn kí wọ́n ti lára yẹn kàn fàtó sí lára lásán ṣé èèyàn sì tún wẹ̀ níwẹ̀ ọ̀ràn yẹn ṣé eh, àtúnṣe wà láti ọ̀sẹ̀ tó láti mọ̀ yẹn lá. ìbéèrè mẹ́lẹ̀ kejì tí wọ́n bá gbé tí wọ́n bá jí ẹnìkan gbé tó tán wá béèrè owó dọ́là lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n wà tètè lọ́wọ́ yẹn san fún wọn tó jẹ́ pé mùsùlùmí ló ń tì ní ìsìlámù rẹ̀ sì dúró dáadáa bóyá àwọn tó wá lọ́lọ́dọ̀ wọn tí wọ́n ti fi wọ́n sàpàrà pa ẹnìyẹn síbẹ̀ ǹjẹ́ ṣé àwọn sọ̀lá àtẹnìyàn ò sí láti gbà tó tó wà lágbára yẹn ṣé ọlọ́run máa ṣe àforíjì fún kùn láwọn sọ̀lá yẹn. Hmm. alhamdulilayi àkọ́ ni pé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yín à ń bẹ lọ́n kọ́ máa ṣẹlẹ̀. àmín. Hmm, torí pé lábẹ́ òfin ọlọ́run islam ò fàyè sílẹ̀ kí wọ́n máa béèrè àwọn ìbéèrè tó bá ti léwu bá o hmm. àfi tó bá kó ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ẹ béèrè tó ní í ṣe pẹ̀lú ẹni tẹ́ ẹ mà tírù rẹ ṣẹlẹ̀ sí ẹ̀ kẹ́ ma máa sì máa tọrọ àforíjì fún hmm. àmọ́ kò tí ì ṣẹlẹ̀ yẹn ń palẹ̀ pé hmm. irú ẹ̀ bá àrí ah, àrí islam tó hmm. ìjẹba wọn. ní tí bí náà lọ ọlọ́run ọ̀lẹ́dàá kádàrà pípọ̀ mọ́ padà sọmọ yẹn jẹ wá ń gbèsè ọkọ àbí ọjẹ wa ọmọ yẹn lágbájá láìsí so eléyìí jẹ kìí ṣe pé ọ rọ̀ mọ́ pé àfi tẹ́ ẹ bá tó pẹran hmm. a lè sọmọ lórúkọ kó tó di pa pẹran àkíkà hmm. gẹ́gẹ́ bá nàbì hmm. sọ fáwọn sàhábà rẹ̀ pé abímọ fún mi lálẹ́ àná májúmọ́ òní mo sì sọ lórúkọ báyìí alẹ́ àná májúmọ́ òní mo sì ti sọ lórúkọ báyìí. eléyìí túmọ̀ sí pé ìyàwó yín lè bí ma ní ìsìnkẹ́ lọ wò lọ́sítù pé amáṣálọ́ ọlọ́kùnrin lábílà ó kọ rẹ̀ ń sì jẹba hmm. so eléyìí ń jẹba àwọn torí àwọn ọmọọtẹ bí tọ́lọ́run akádàrà pé kọ́ padà ẹ̀ sọ ló kọ ìdí tẹ́sí tún fi sọ ló kọ ni pé tó bá jọ́pin ìdàlùkè yà á mọ oníkálukú orúkọ tí àti ti bàbá rẹ̀ wọ́n fi pè hmm. so ẹ̀yin gbọ́dọ̀ fún ọmọ lórúkọ. ẹlẹ́kejì ṣé wàá pẹ̀ràn àkíkọ̀ ẹ̀ ní pẹ̀ràn àkíkọ̀ fọ́mọ kankan àfẹnitọ́lọ́mùbá ni kó dàgbà díjọ́ keje láyé kódà kó ṣe pókú. Hmm. tó bá kú lẹ́yìn ijọ́ keje ńlẹ́pẹ̀ ẹran àkíkọ̀ fún hmm. ó kú kíjọ́ keje ó tó pé orúkọ lọ́jẹ́ yín kò jẹ́ yín ní ẹran àkíkọ̀ hmm. wọ́n á nírú ọmọ tó kú ní polówó yẹn lọ́jọ́ tá a bí i so wọ́n ní wọn àwẹ́ wọn à ṣe sọ̀látùl jánásà sí lára wọn à fásọ ọ̀gbẹ́yìn kankan sí lára gan wọn kàn lọ sọ kòtò ní àwọn sẹlọ. tó gbogbo orú nǹkan yẹn ọ̀rọ̀ yẹn lọ bákan náà lónìí pé a máa béèrè. Hmm. àmà eléyìí kò tó láwàwí hmm. nítorí pé láwùjọ wa gbogbo bí tẹ́ wà lára dá ń bẹ́ẹ̀ náà ẹrẹ nìkan tẹ di léèrè tó mọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run hmm. ẹ dákun rú nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ kí la lè ṣe sí i tó wọn bá máa ń tẹ ṣe sí i yóò tọ́ka sẹlómi tẹtùn bi léèrè tí ó ṣàlàyé fún yín òun náà tún mọ̀ títí tọlọ́run fi ní kẹ dọdọ ẹni tó mọ̀ so ẹ̀ṣẹ̀ ńlá ni ó kù mùsùlùmí ó kú kọjá pààwẹ ẹ̀ṣẹ̀ ńlá torí pé ọ̀ràn àyàn ni ká wẹ òkú mùsùlùmí hmm. ẹ̀ṣẹ̀ ńlá ni ká má fi aṣọ ọ̀gbẹ̀yìn sí lára hmm. torí pé ọ̀ràn àyàn ni ká fa aṣọ funfun yẹn sí lára ńgbà tí ìtì sẹni tó kú sójú ogun pé ń jagun láti gbẹ̀sìn ọlọ́run ọba ga. Hmm. bákan náà ẹ̀ṣẹ̀ ńlá ni kókó mùsùlùmí ó kú ká má ṣe sọ̀látùl jánásà sí lára tá a fi sín. so tó bá yẹ pé kò tí ì pẹ́ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ á gbèrú ọmọ jáde so á wẹ̀ á fàṣọ ọ̀gbẹ̀yìn sí lára á wàá pe àwọn èèyàn á sì solatul janaza sí lára hmm. kó tó di pa lọ sí. Hmm. tó bá jẹ́ kó ti pẹ́ lọ́nà táwọn wò pé tábà ní ká máa gbé ọmọ yìí jáde tó lè ti jẹrà hmm. àwọn náà ní lè dúró wò so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so á gbé àwọn èèyàn á mú àwọn èèyàn lọ síbi tá a bá sin sí yẹn wọ́n sì solatul janaza sí lára gbára sàárè rẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. jazakumullahu khairan. hello aleykum salaam ó kọ yín bí ẹ ti ń pè. orúkọ mi abdulhamid abdulhamid láti kanada. ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ. ẹyọ kan náà ni ẹ béèrè. tí ẹran bá sọnù hmm. tí ẹ bá rí hmm. tí ẹ wà lẹnu ẹni pé ní tí ẹ sábà ń tọ́jú ẹran fẹ́ràn sáà ti bímọ ọ̀sá bímọ onítọ̀ ẹni tó wá ní àwa ní òwúrò ní ẹran pé ẹran sáà yẹlá fún ni àbí ìtọ́jú àwọn ẹ̀dá aṣọ́bí. <laughs> òfin ọlọ́run sọ pé òfin ọlọ́run sọ pé ẹni tó ní ìyá lọ́lọ́mọ <laughs> ẹni tó níyà lọ́lọ́mọ hmm. so gbogbo tí ń tẹ́ ẹ rí he tó bí ẹni tó nípìlẹ̀ ló ní èrè hmm. torí ẹ ẹ gbé ẹran fún tọmọtọmọ hmm. ẹ̀yin náà wà ní jẹ́ pé náà lọ lófo ẹ gbowó sẹ́pẹ́ bá tọ́ ẹran kó tó di pọ́lọ̀ nípò náà yọjú. Hmm. jazakumullahu khairan ya sheikh ọgbẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe gbáàtì ètò tọ́lọ́n kọ́ba fi san lẹ́sùn lórí láyé bí àtìlójà gbẹ̀ndẹ̀lẹ̀ kìyàmá ọgbẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimudina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan láti ìgbà yìí wá ọgbẹ́ pàtàkì lọ́wọ́ abu amina broda ismail àti broda ah, broda tọ́ àti brọ́dà tí wọ́n dìjọ kọ́ orin wa jazakumullahu khairan ọ̀làdùnníbẹ̀ ló ló kọ́ mi ọjọ́ mẹ́jọ lápàdé títí ìgbà náà sálámù alaykum rahmatulahi wa barakatuhu.